ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. ni olùṣọ́ àgùntàn Joseph Adéwọlé eh, ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ èyí tí a ń pè ní eh, Life World Radio Broadcasting eh, mo fẹ́ kí gbogbo wa ní orúkọ Jésù Kristi káàbọ̀ sí inú iṣẹ́ ìránṣẹ́ èyí tí a ti bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá tí a ò bá gbàgbé a rí i pé a sọ̀rọ̀ lórí àkòrí èyí tí a pè ní ìrònúpìwàdà tòótọ́ ìrònúpìwàdà tòótọ́ ìgbé ayé ìrònúpìwàdà tòótọ́ a rí i pé àkíyèsí Jòhánù bí ohun Olúwa ṣe tọ́ lọ ní aginjù tí ó wà a rí wípé ohun Olúwa yìí àwọn èèyàn ńláńlá àwọn olóṣèlú ńláńlá àbí àwọn gómìnà ńláńlá àbí àwọn baálẹ̀ ńláńlá wọn ò láǹfààní àti gbóhùn olúwa ṣùgbọ́n a rí pé johannu ó rí àánú gbà ó rí àǹfààní láti gbọ́ ohùn olúwa tí a ò bá gbàgbé ẹ rí i pé mo kò wá níjà bákan náà lórí pé àwa tí ó ṣeé ṣe kó jẹ́ pé ìwọ tí òun gbọ́ mi yẹn olúwa ti ń pè ọ́ fún ní sáà kan àbí ní sáà mìíràn títí dàkókò yìí tó yẹ pé o tí ì fẹ́ gbọ́ sí tàbí tẹ̀sí àṣẹ ọlọ́run láti gbọ́ ìpè fún iṣẹ́ ìránṣẹ́ tí olúwa lè fẹ́ pè ọ sí tí mo sì ń gbà wá níyànjú wípé ẹnikẹ́ni tọ́lọ́run bá pè kó má ṣe dúró ṣùgbọ́n kó tẹ̀síwájú láti lọ bá ọlọ́run láti ṣe nǹkan tí ọlọ́run fẹ́ kí ó ṣe ọlọ́run jẹ́ olóòótọ́ lórí ọ̀rọ̀ wọn ẹnikẹ́ni tọ́lọ́run bá pè ọlọ́run yóò tọ́jú ẹ̀ ọlọ́run yóò gbé ẹrù ayé ẹ̀ àti pàápàá fún àǹfààní ara wa ni àti pàápàá fún ìran tó ń bọ̀ wá lẹ́yìn wa ìpè tó lè wá pè wá kì í ṣe fún àǹfààní tiwa nìkan ṣùgbọ́n fún àǹfààní orílẹ̀-èdè tí àti àwọn ènìyàn tó yẹ pé a tẹ̀lé mọ́ nítorí wọn eh, tó yẹ pé a lè má bá wọn pàdé láéláé ṣùgbọ́n tó yẹ pé nítorí wọn lọ́lọ́run ṣe gbé wa dìde ní irú àkókò bíi eléyìí lónìí yìí ní agbára ọlọ́run a ó máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn ṣùgbọ́n ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà ọlọ́run pàtàgbára bàbá ní orúkọ jésù kristi a wá ní wákàtí yìí olúwa gẹ́gẹ́ bí ìṣe wa mo gbàdúrà wípé kẹ́ fún wa ní ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín bíbélì wípé ó ní ìwọlésẹ̀ ọ̀rọ̀ ọlọ́run a máa tan ìmọ́lẹ̀ a sì máa fi a sì máa sọ àwọn òpèdè ọlọ́gbọ́n mo gbàdúrà wípé kí ọ̀rọ̀ yín kó sọ gbogbo etí àti ọkàn tí ó ń gbọ́ mi yìí di ọlọ́gbọ́n àti wípé ní ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kí orúkọ yín kó di àyìnlógo ní orúkọ Jésù Kristi olúwa wa àmín tí a a rí pé a ti sọ̀rọ̀ lórí eh, láti ẹsẹ̀ kẹfà ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ ìkẹfà ṣùgbọ́n ní ìtẹ̀síwájú màá fẹ́ ká kíyèsí láti ka láti kà láti ní ìwé Jòhánù tàti ń ka ìwé ìwé Lúùkù ìwé Lúùkù ìrètí Lúùkù eh, ẹ̀dáríjì ìwé ìrètí Lúùkù orí kẹta láti ẹsẹ̀ ń kà láti ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹsàn-án láti lè fi rán ara wa létí kí n tó máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yẹn akọ́ wípé ó ní Jòhánù sọ fún àwọn ènìyàn tí ó jáde lọ ṣe ìrìbọmi lọ́dọ̀ rẹ̀ pé ẹ̀yin ìran paramọ́lẹ̀ ta ni ó kìlọ̀ fún yín láti sá fún ìbínú tí ń bọ̀ wá ẹ fi hàn nínú ìwà yín pé ẹ ti ronúkúwàdà ẹ má béèrè ẹ má bẹ̀rẹ̀ láti máa rò nínú ara yín pé a ní Ábúráhámù ní bàbá nítorí mo sọ fún yín pé ọlọ́run lè gbé ọmọ dìde fún abrahamu láti inú òkúta wọ̀nyí ẹsẹ̀ kẹsàn-án ó ní a sì fi àáké lé gbòǹgbò igi báyìí nítorí náà igikígi tí kò bá so èso ni a ó ké lulẹ̀ tí a ó sì sọ tí a ó sì tí a ó sì tí a ó sì fi dáná èké hallelujah ní ẹsẹ̀ ìkẹsàn-án sí ìkẹwàá a lè ṣàkíyèsí ní pàtó irú iṣẹ́ ìránṣẹ́ tí ọlọ́run ní fún Jòhánù ọmọ Sakaraya iṣẹ́ náà òun náà ni wípé ọlọ́run yàn láti ṣe ìpalẹ̀mọ́ àwọn orílẹ̀-èdè fún bíbọ̀ mẹ̀sáyà àti láti ṣàfihàn mẹ̀sáyà yìí fún gbogbo àgbáyé a lè rí Jòhánù bíi ẹni ńlá àti wòlíì àgbà tí ó kẹ́yìn nínú ìwé nínú ìwé májẹ̀mú láíláí èyí pàápàá tí àìsáyà tó sọ àsọtẹ́lẹ̀ nípa ẹ̀ nínú ìwé wòlíì àìsáyà orí ogójì ẹsẹ̀ ìkarùnún èyí tó wípé ohùn ẹni tí ń kígbe ní aṣálẹ̀ pé ẹ la ọ̀nà fún olúwa ẹ ṣe ojú ọ̀nà rẹ̀ tí ó tọ́ fún un láti rìn tí a bá ń sọ nípa ohùn bí a ti ṣe sọ yìí ohùn ó a lè rí johannu ó ní òun ni ohùn òun ni ẹni ohùn tó ń ké ní agejò ó túmọ̀ sí pé johannu dá a lè fi johannu fi wé ẹ àwọn tó máa ń tó máa tó jẹ́ bí akígbe fún ọba àwọn tó máa ń kígbe tó máa ń tó máa ń lọ síwájú ọba láti lè láti lè kéde fún àwọn aráàlú àbí fún àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn tó wà lójú ọ̀nà wípé ọba ń bọ̀ adẹ̀rẹ̀wá ni pé nígbà tí ọba tí akéde bá kéde àwọn èèyàn á dúró pẹ̀lú ìwúrí àti àti ìrètí wípé tí ọba bá fẹ́ kọjá àwọn á tẹríba fún láti fọwọ́ fún àti láti fi ọlá tí ó yẹ láti fi fún wọn á fẹ́ farabalẹ̀ láti jẹ́ kí ọba kó ní ọ̀wọ̀ ẹ̀ àti pàápàá tá a bá sọ nípa aṣálẹ̀ aṣálẹ̀ tí Yohanu wà yìí kò túmọ̀ sí aṣálẹ̀ ẹ̀ tí a lè fojú rí nìkan ṣùgbọ́n nípa ti ẹ̀mí ó túmọ̀ sí pé àwọn èèyàn jù tí a rán Yohanu sí tí Yohanu tó wà láàrin wọn wọ́n wà nínú aṣálẹ̀ àìgbàgbọ́ wọ́n wà ìyẹn ìkíní wọ́n wà nínú aṣálẹ̀ ìdìbàjẹ́ àwọn àlùfáà torí pé ní àkókò yìí àwọn àlùfáà wọ́n ti tọwọ́ bẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló yẹ pé wọn ò wá ojú olúwa wọn ò tẹ̀ sí àṣẹ ọlọ́run mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé ìgbé ayé ìgbọ̀jẹ̀gẹ́ torí ìdí èyí ẹ̀ṣẹ̀ borí wọn àwọn wòlíì wọn ò lè jẹ́ olóòótọ́ mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkẹta ni wípé àwọn jù wọ́n wà nínú wọ́n wà nínú wọ́n jẹ́ aṣálẹ̀ wọ́n a lè rí wọn gẹ́gẹ́ bí torí pé a lè rí àgàbàgebè wọn àpapọ̀ àwọn akọ̀wé àti àwọn Farisí ṣùgbọ́n ìbéèrè ni pé báwo gan ni Jòhánù ṣe ṣe ìpalẹ̀mọ́ fún bíbọ̀ Mèsáyà èyí tí a mọ̀ sí Jésù Kristi ní àkọ́kọ́ Jòhánù wàásù lòdì sí ẹ̀ṣẹ̀ nítorí pé a kọ́ wípé ilẹ̀kùn ògo rẹ̀ ìyẹn ni ọlọ́run ilẹ̀kùn ògo ọlọ́run ilẹ̀kùn rẹ̀ ó ti mú ẹ̀ṣẹ̀ ohun eléèrí kan ohun eléèrí kan kò sì lè dé ọ̀dọ̀ rẹ̀ Jòhánù wàásù lòdì sí ẹ̀ṣẹ̀ pẹ̀lú ìgboyà láì bẹ̀rù láì bójó láì fepo bọyọ̀ ní ọ̀nà kejì tí Jòhánù gbà ṣe ìpalẹ̀mọ́ fún mẹsàáyà ni wípé ó pe àwọn ènìyàn wá sí ìrònúpìwàdà kúrò nínú ìwà ìṣẹ́ wọn tí kò jẹ́ kí wọ́n rí olúwa fún ìgbàlà ọkàn wọn ó pe àwọn ènìyàn wọ̀nyí wá sí ìrònúpìwàdà kúrò nínú ògbólógbòó ẹ̀ṣẹ̀ èyí tí ẹ̀ṣẹ̀ àgàbàgebè ẹ̀ṣẹ̀ àìgbàgbọ́ àti ẹ̀ṣẹ̀ ìdìbàjẹ́ gbogbo ìran ènìyàn ní àkókò ìjòhánù yìí ó pè wọ́n ó pè wọ́n níjà láti wá sí ìrònúpìwàdà kí wọ́n bá lè gba ìyí eh, eh, kán bá lè gba kán bá lè kán bá lè kán bá lè di ọmọ ọlọ́run àti nípasẹ̀ eléyìí ìgbé ayé wọn á lè di tuntun nípa ṣíṣe ìrìbọmi fún wọn. a rí ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi bí a ti ṣe wọnú ọdún tuntun two thousand and eighteen yìí ǹjẹ́ kò yẹ fún ìwọ náà láti ṣèpinnu tuntun láti gbé ìgbé ayé ìrònúkúwàdà tòótọ́ tó bá wẹsẹ̀ kẹjọ ó ní ó ní àkókò tó fún yín láti fi hàn nípa ìwà wípé ẹ ti ronúpìwàdà èmi àti ìwọ tó ń gbọ́ mi ní ìwọ ọmọ ọlọ́run ní àṣálẹ́ tàbí pé ní thirty first a rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa ló ṣe ìpinnu wípé mi ní mutí mọ́ mi ní ṣàgbèrè mọ́ àti pàápàá ọmọ ọlọ́run tó yẹ pé ìjà aṣọ àti àwọn ìwà ìwà bínibí àwọn ìwà ara ó sì wà nú ayé wa tí kò jẹ́ ká lè rí ọwọ́ ọlọ́run bó ti ṣe yẹ a nílò àti ṣe ìrònúpìwàdà tòótọ́ èyí tí kò ní ẹ̀tàn nínú láti lè bá ọlọ́run rìn àti láti fi àwọn ìwà èyí tó máa fi hàn wípé ní tòótọ́ ọmọ àti ní ìbápàdé pẹ̀lú pẹ̀lú jésù kristi irú àwọn àbí eléyìí eléyìí la gbọ́dọ̀ la gbọ́dọ̀ gbé dọ́wọ́ la gbọ́dọ̀ gbé dání la gbọ́dọ̀ lè fa la gbọ́dọ̀ fi hàn níwájú àwọn ènìyàn kó lè jẹ́ pé kó lè jẹ́ ẹ̀rí tó dájú wípé nítòótọ́ àti di ọmọ ọlọ́run láti ṣe ìrònúpìwàdà tòótọ́ lórí àwọn ìwà ẹ̀ṣẹ̀ tí ọlọ́run ò fẹ́ bíi àìlèdáríjìní àìnífẹ̀ẹ́ ìjà àsọ̀ òdì ìyànjíjà àìláìkóre ní ìjánu tí ìwé gàlátíà orí karùn-ún pè ní ìwà ẹran ara kí a sì ṣe ìpinnu àti gbé ìgbé ayé ìrònúkúwàdà tòótọ́ nínú ọdún tuntun tí a wà yìí ẹ̀kẹ́ hallelujah ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ọlọ́run ti tọ̀ yí wá o ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run báyìí wípé a nílò àti ṣe ìyípadà ní tó jẹ́ tòótọ́ tó jẹ́ pé òjò mú òjò ń rọ̀ o òòrùn mú o ìyípadà yìí kò ní dàbí tàtijọ́ ìrònú pàdà yẹn kò ní dàbí tàtijọ́ tó jẹ́ pé tátẹ́gùn bá fẹ́ a lè yí ọkàn wa padà tẹ́sẹ̀ bá dé àbí gbogbo àbí tó jẹ́ ìyíriwo ẹ̀ṣẹ̀ tó bá dé tó jẹ́ pé a máa tún ṣubú lulẹ̀ náà ni eléyìí tá à ń sọ yìí ó ní láti ó ní láti dúró sanran lẹ́ẹ̀kan náà lábẹ́ má jẹ̀mú orí ọ̀fẹ́ àti agbára ẹ̀mí mọ́ nínú rẹ wípé lábẹ́ àkóso bó ti wù kórí o ò ní wẹ̀yìn mọ́ o ò ní padà mọ́ wípé ìp ìpinnu tuntun tó ṣe yìí láti bá ọlọ́run rìnrìn àjò. ilẹ̀ ò lè ṣe bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe ọ́. Oh. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ọba tó dá ayé àtọ̀run. ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pépélé fún wa. ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ẹ̀yin tí ẹ dá ayé ọ̀tọ̀run ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe. bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe ọ́ oh. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ọba tó ayé àtọ̀run ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pèpèlè fún ọkọ̀ ìjọ ni.